ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله واشهد ان لا شريك له وأشهد أن محمدا عبده أما بعد فإن أحسن الشيء كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة ولا ضلالة في النار ada orang atau ya di dialog dengan Nabi Muhammad sallallahu alaihi wa alihi wa sallam juga orang ala Nabi orang sahabat awal tabi'in awal tabi'in tabi'in تدركك الدين أوفى الذي تدرك الذي القيامة أبدا وصولي الذي أبوالي القلوة جاء الرسول الصلاة وأهلتها وشيخ الإسلام محمد بن عبد الله رحمه الله في أنباء القلوة من السياق شكري وجليل الاستضافة قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إذ رسول ربكم فاستجاب لكم نعم آية

لعن الله من فتح عند غير ودليل الأمر قوله تعالى يوفون بالنذر ويراؤون يوما كان شر مستقرا أي نعم Dengan yang kita kita kita lakukan, oleh yang kita tunjukkan wọn bá fi nǹkan ní ìṣẹ̀lẹ̀ ẹni pé nǹkan tí a gbọ́dọ̀ máa ń rí nǹkan gbọ́dọ̀ máa ń rí ní ara gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí nǹkan tí kò gbọ́dọ̀ máa ń rí ní gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí òun náà ní àwọn àlàyé tí a ń kà ní ìjọba yìí. Èyí kò gbọ́dọ̀ máa ń rí mùsùlùmí òun náà ní ìjọba yìí. العبادات بعد ما يكون الله èyí tí a lọ ń fi oríkì ara ṣe nínú ìjọsìn ọgbọdọ nínú ìṣòro bákan náà àwọn ẹṣin ní ọkàn náà ni àwọn tí ó ṣe àmọ́ ìlú jẹ ìpìlẹ̀ nínú ìjọsìn òun náà ni ọkàn ọkàn àwọn náà kò lè mọ sí ìgbàgbé ìṣẹ́ nínú ààrẹ pẹ̀lú ọmọ akúndárẹ̀ òun ní dára ìbáradà nínú àwọn ìbáradà tó ṣe é wọ́n ń ta èyí tí amẹ́ka lẹ́yìn ló pé ìrora ìlú jẹ́ bí ẹ bá tún ṣe fún nǹkan míì ẹnìyẹn ti ń kọjá àná ìtumọ̀ tó ń kọjá àná ni pé yóò máa ń wọ pẹ̀lú ọba tó dà. àìsèṣe rọ́ọ̀fà òun náà ní wọ́n pè ní ìké gbàgbégbà yìí ní ìké nígbà tí a ń bá ìrìn àjò náà wọ́n pè ní ìṣẹ̀rọ̀ọ̀fà kò sẹ́ni tí aburú ṣẹlẹ̀ sí tó lè pariwo tó ṣe ìpariwo tí aburú ṣẹlẹ̀ kí n tó ṣòro ó dé báyà ìyẹn báyà ní òṣòro òṣòro múlẹ̀ ìyẹn bọ́ sínú wàhálà tó kí wọ́n sọ̀rọ̀ jáde يوم الجلسة يقول الله يقول له كيف وعدتهم من دون من الإعلام شيخ الإسلام تيمية رحمه الله وكان شرع التيمية الاستضافة ومن هي طلب كشف الشدة هي طلب كشف الشدة ولو كثير من الله kí ìnira tó ṣẹlẹ̀ síyàn kó wò lára rẹ̀ kí n fi pépé wá gbà nínú ìṣòro fẹlẹ̀ tó kíké yẹn ìwọ̀n ti lè fi ṣẹlẹ̀ ọ̀tá. Adélébi ń bẹ̀rẹ̀ pé ìgbésẹ̀ yóò wọ́n pé nígbà tó ṣòro bá ṣẹlẹ̀ sọ̀mọ́ yóò náà báyìí lọ́wọ́ akọ́wọ́ fún ìlú kí wọ́n bá mi àbí ọ̀pá wa bá mi tó kéèké bọ́ lọ́rọ̀ rẹ̀ ọ̀kan lòun náà nínú àdúrà ṣiṣẹ́ abẹ àdúrà lọ kéèké bọ́ lọ́rọ̀ torí wọn máa fẹ́ ìyọ́n máa tọrọ nǹkan tí ìyọ́n tó kó ṣẹlẹ̀ kí a ló lọ lẹ́nu yóò máa fẹ́ yóò máa fẹ́ ìmọ̀sí ìbámu rẹ̀ òun ní jẹ́ kéèké bọ́ lọ́rọ̀. الشيخ واني وتريد الاستدراك والنير طوع صار الأمين استدراك كيف كيف شروط يوافي شروط أولى إتيسني ولله ما تنقص الأنفال حسين إذ تستغفرون ربكم olùwà ni ẹ̀rọ tí wọ́n ní ìgbà tẹ́ tẹ́tù ọlọ́wọ́ wọn yìí wọ́n ti ka ìyá rẹ̀ kù tọ́lọ́ ti dà yín ló ẹ̀tẹ́tù ọlọ́wọ́ yẹn pé tẹ́tẹ̀ ìdúnà máa ìṣe bọ́ọ̀fà yẹn pé ẹ pariwo yọlọ́wọ́ à ìṣòro dé o tọ́lọ́ ní èmi ọlọ́wọ́ bá mo sì dá yín lóhùn ọlọ́wọ́ ní alìmọ̀ ní tukùn bẹ̀ẹ́rẹ̀kín nínú ìmọ̀lẹ́ ìkẹ́sí mọ́ọ̀bẹ̀fì ìpẹ̀tẹ̀bẹ̀tún ọ̀rọ̀kọ̀kùn olúwa nígbà tẹ̀ kéfè ní fọ́sẹ̀já balẹ̀kùn ìmì ọlọ́wọ́ bá ti dá yín lóhùn ọlọ́wọ́ bá ní gbàdúrà yín yẹn ni pé ìmìlẹ̀ bí ìgbẹ́ pariwo níjọ́ yìí sọ ọlọ́wọ́ba ó ń ṣàlàyé inú tó ṣẹlẹ̀ níbi ogun bàtì ọlọ́wọ́ba ní وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير الشوكة أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يشك الحق بكلماته ويقطع دابر الكافرين إذا الله أنت في كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون tí wọ́n bá ti ní ìyẹn ọlọ́wọ́ ọba ìyẹn ní kí wà lẹ́bí kó jáde lọ sí ojú ogun gbogbo tẹ́ lọ yìí àwọn míì lẹ́gbẹ̀ẹ́ ti ṣe pé àwọn ah, ò pé àní ah, nǹkan ìgbà ẹni wọ́n kọ̀ pé àti pèsè à ẹ mọ́mọ́ ti dá lọ báyìí ọlọ́ba ni ṣé báwọn kan ẹni wọ́n kọ́ wọ́n lọ ní pípa ni kọ́dà àwọn kan tó ti pé ìjẹ́ àbẹ̀lú mẹ́tẹ̀ẹ̀tì ìlà hàkì àwọn ẹni wọ̀nyí ni wọ́n jáwọn tètè rí wọ́n máa ń jà ọ́ níyàn nípa òdodo tó wà nínú ìdí lọ́wọ́ bàádà máa tẹ̀fẹ́ ìyànà lẹ́yìn ìgbà tí ó ti hàn sí wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ti fi lọ́wọ́ bá ń sọ pé tó bá lọ́yà ogun ti yá tó wà lọ́wọ́ lọ́wọ́ lọ́rùn tó máa ń pọ̀ kàánàmá yìí sá fún ìlànà ìmọ̀ọ́dún àìyàn òkú lẹ́yìn pé ikú lọ́mẹ́rin sọ̀rọ̀ yìí kú ni. tó yẹ kó yé wọn tó bí àsìkò pọ̀ bá tó èèyàn ní kú ọlọ́wọ́n ni wàhíbi àṣìkò wahibi kò mọ́ ẹ̀ṣìdá dà to ìfàtẹ́yìn أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يشق الحق بكلماته ويقرأ عذاب الكافرين ليشق الحق ويبطل الباطل باطلا ولو كره المجرمون ọlọ́run ní tẹ̀sẹ̀gìrún lọ́kùn. olùwádìí ẹni ọlọ́run ọba mo wá padà mo iṣẹ́ tẹ̀lé ọlọ́run lọ́dún ṣe ni pé òdodo nínú kó lékè nínú kí irọ́ kọ́ wọlé. ọlọ́run ní ẹgbàgbé tẹ̀sẹ̀gìrún lọ́kùn. ìgbà tí ẹ̀ ń pariwo tẹ̀lé ọlọ́run ọba yẹn wàtẹ̀jẹ́ alẹ́ kùn ní mo ti dá yín lóhùn kí ọlọ́run ti dáhùn pé a ní mo lè tó kún lè alifin mílẹ̀ mẹ́rẹ̀ iṣẹ́ sí mọ́ọ̀dẹ́sì wípé kí n lè sọ àwọn mẹ̀láìkà ọ̀gbẹ̀rún one thousand mẹ̀láìkà ọlọ́run bá ti sọ kalẹ̀ láti kan jẹ́ onírànwọ́ fún àlejò sọ̀rọ̀ ọmọ rẹ̀ ọ̀kẹ́lẹ̀. ni wọ́n máa jẹ́ àìlẹ́ ọ̀rọ̀ ìlà bùṣọ̀ olùwà ní sẹ́ni tí mo ti fún wa níbi ó fi jọ nínú mi níta bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ pé ìkíkiri ọlọ́run ọba nígbà tí ìṣòro bá ṣẹlẹ̀ ẹ̀sìn ọlọ́run ó wà nínú ọ̀rọ̀ hàn tó mo ti ní dandan ní tí ìkíkiri ọlọ́run torí tí ìṣòro bá ṣẹlẹ̀ kò sí ọ̀rọ̀ náà ọmọ ènìyàn fẹ́ wá lè fẹ́ dàgbà náà bẹ́ẹ̀ sì ni kí ìṣòro ọmọ ṣẹlẹ̀ àdámọ́ mi yàn ni kí ìbànújẹ́ ọmọ ṣẹlẹ̀ kí wàá lọ ọmọ ṣẹlẹ̀ ìjú ọmọ ṣẹlẹ̀ ni kò sí ṣe kò sí ni ọlọ́ọ̀bá ọba tó lára ká ó ní nínú ìtọ́ tí òun ti ṣàdéhùn fún wa ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين olúwa ní ìyẹn ló lọ sàdánwò fún yín tó wàhálà lè dé báyìí lè dé báyìí lè dé báyìí lè dé báyìí lè dé báyìí lára mọ̀lẹ́bí yín tó mi ò tó pọ̀jù màá fi ló parí màá ìpayà ó gbé pípé ọkàn yóò lè balẹ̀ náà ọlọ́wà ní gbọ̀dọ̀ ṣe sọ̀rọ̀ mi. فلنبلغنكم بشيء من الخوف والجوع ونفس من الاموال التي تؤتي يوم ان يقولن tó ẹni ní mọ́tò tó mọ́tò yọ̀ bàjẹ́ ẹni lọ́kadà kọ́dọ̀kadà yọ̀ bàjẹ́ ẹni kọ́lé tó lò dà tó kọ́ bàjẹ́ tó oríṣiríṣi mọ́ ìfẹ́lẹ̀ tó gbogbo dúkìá tó yàn ní. nínú àwọn àwọn àwọn ọ̀kù kọ́dà ẹ̀mí ní wá gan àdéhùn ọmọ ìṣẹ̀lẹ̀ tó yẹ ní àníyàwó ọmọ ìyàwó ìlú tó dákọ̀ ẹgbẹ́ àwọn ẹ̀yẹ dákọ̀. tó ọmọ ìlú ìyàwó ẹni yà kú tó bàbá ẹni yà kú ọlọ́run gbogbo yẹn àdéhùn ìlú ọlọ́run ọlọ́run ayé ọ̀dọ́ ṣẹlẹ̀ kọ́ ọ̀dọ́ àmì tó bá ń jẹ́ oníṣòwò a ẹ̀fọ́ àwọn ènìyàn pé ìdùnnú kọ́ máa jẹ́ tiwọn. kí làwọn oníṣòwò ẹ̀lẹ́rì náà yìí dá aṣọ láti fún mùsùlùmí kọ́ọ̀tù ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ nítí wọ́n jáde lẹ́nu wọn lọ́nà pé ọ̀dọ̀ ọlọ́run láti wá ọ̀dọ̀ ìlú àpàdà yìí ẹni tí wọ́n ní ké kí wọ́n lọ kúrò ní ìlú. tó àtìsí gọ́ọ̀rà ìfẹ́ sí ọlọ́run kò fi ṣeré pẹ̀lú àyẹ̀wòrí àdúrà tó tí ẹ bá ti lọ ní ké bọ́lọ́run tí ẹ lọ sábà ọlọ́run bá ọlọ́run máa ń gbẹ̀ hẹ́ẹ̀ wọ̀nyí ọgbà mi ní ẹrú gbẹ̀ ọmọ pé ẹrú mi ló ń ṣe ọgbà ló tẹ̀mí lọ́wọ́ ọ̀gá rẹ̀ ọgbà kan ló lòó ṣe fún mi. àmọ́gbà tí ìṣòro tẹ̀lẹ̀ tí mo mélòó yẹn dàgbà tó túmọ̀ rẹ̀ ni pé ibi tí yẹn dàgbà yẹn ẹni yẹn lọ́wọ́ ọ̀gá rẹ̀ tó kálukọ́ lọ́wọ́ ní tí mo ń dàgbà tí mo ń da wàhálà gbà tí ìṣòro bá tẹ̀lẹ̀ sí nítorí pé yẹn ni pé ikọ́ mẹ́yìn kankan kò kankan. sọ̀rọ̀ yìí ìdarí ẹ̀mí sí ọ̀dọ̀ ọlọ́mọba níbi àṣòro ọjẹ́ iṣẹ́ ńláńlá tí a ti ń sọ̀rọ̀ ọmọ ọ̀sán lẹ́nu tó wá ṣe. Mo wú ọgbà lẹ́nu àtẹ́lẹ́ tí mo ń ṣe iṣẹ́ gbé ẹ̀pàdà tó lọ́wọ́ ọ̀gbà ẹ̀mọ́ wa ké báyìí. Ní àtìpà lẹ́nu sọ̀rọ̀ ọmọ ọ̀sán lẹ́nu bá ṣe mọ̀ pé oríṣiríṣi ọ̀rọ̀ wàhálà lẹ́nu ojú àlẹ́ yìí. Ara wàhálà tó kojú àlẹ́ yìí ni pé kan bẹ nínú àwọn ọ̀nà láti tó ṣe pé ìgbìyànjú aláǹlá náà ní kan kó bá àwọn mùsùlùmí tó kìí ṣe kékeré kìí ṣe mùsùlùmí ìwọ́n kọ mùsùlùmí ló gbélé bí àwọn gbogbo ọ̀nà abú náà ní ọ̀nà wá fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó àwọn yóò lọ́nà pé ní ọ̀nà kì í ṣàkóso ìdúró clear. فوقني سرود وهل يا بلى فوق فقال ابو بكر الصديق رضي الله عنه ابو بكر غني قوموا بنا نستغيث برسول الله اجا ركب النبي بيع ولا تكبير ولا مهدي فوق ولا مهدي فوق يقول لكم سرعني وبيت شغول سميتي اللي راح wọn lè ní ká lọ sọ́dọ̀ ànábì ká lọ kí lọ ká lọ́jọ́ gbà wọn kárí lọ́wọ́ rẹ̀ hmm. gbàtọ́ dọ́dọ̀ ànábì ànábì sọ fún wọn pé ẹni máa wù lẹ́yìn ìtàgbẹ́ òbí ànábì lẹ́nu akẹ́bí mi o ẹ̀nà wà ké bá mi ní àwọn pariwo gbogbo ànábì gbà yín bí kíni kí n gbà yín bí kíni ìnáná ìtàgbẹ́ òbí là ọlọ́run ní so àdéhùn yìí ó ti kó clear ó ti kó clear jù ipe amẹ́ríkà ọmọ ọ̀sán náà nítorí bá tó ní í ṣe pẹ̀lú pé ìtọ́wọ́ wọn ló ṣe fún ẹ̀dá ìtúwọ́ wọn ló ṣe fẹ́ẹ̀dá kíkọ́ ní ìyẹ̀kẹ́ fún òní ká tí ìṣòro bá ti tẹ̀lẹ̀ sí yàn kí lọ sọ́dọ̀ ọlọ́run bá náà wọ́n lè ṣe lọ sí bọ́lọ́run ni wọ́n bẹ̀rẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ tòun náà lórí ibi tí kò ní ọ̀nà ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan ẹni tó bá lè yàn wá ìṣòro ń tè ní ẹnìyẹn kò fẹ́ ṣe ìṣòro ń jẹba ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn kristian ń tẹ́ wọn gbọ́ òun náà ní pé àwọn fẹ́ ti lọ́jọ́ ìṣòro ìṣòro òde ìṣòro àmọ́ kan ìṣòro ńlá kọ́lọ́kọ́ lọ́kùnrin ìṣòro ìṣòro wọn ní ká da yín lóye níjọ wàhálà أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم الذين خلوا من قبلكم مستفئهم البأساء والضراء والزلزلوا حتى يقول الرسول والذين معه متى نصر الله ألا إن نصر الله قريب قلوا عنه في وصف لما تفعل غير مسلمين ẹbẹ jẹmú ní ẹbẹ wọ àlejò náà àmọ́ ẹbẹ ìṣòro ẹ ẹbẹ wàhálà tí àwọn tó ṣàwájú wàhálà tó bá wọn ní ọbẹ tó ẹsìn máa ń ṣòro lè ní sẹgà sí i pẹ̀lú kí n tí àwọn títẹ̀ ti wọn polongo yìí wọn ti kọ́ mí ìyẹn kì í fẹ́ ìṣòro islam ṣe kò má lè lò islam ní ẹsìn kíkú bá ní ìṣòro kọ́ ọmọ bó ṣe yẹn lu rẹ̀ ìlú islam rẹ̀ islam rẹ̀ àwọn pé á ah, mi ò fẹ́ wà láà mi fẹ́ ìṣòro ìṣòro yẹn tán tó ìròrí yẹn kì í ṣe ìròrí mùsùlùmí tó ọmọ ènìyàn ẹ̀rọ ẹ̀rọ olùwàlẹ̀ àṣìbà ah, náà tó ẹ̀yẹ àmẹ́nà wọ̀hún lẹ́yìn òkúta náà ṣé kẹfẹ́ máa sọ pé ẹ ti di mòmí wọ́n ń lẹ́yìn òkúta tẹ́ẹ̀ni tẹ́ẹ̀ni ní fìtínà lé ayé àárọ̀ yóò lè fìtínà yóò lè ṣùgbàṣìbò yóò lè wàhálà oṣù sílẹ̀ yóò lè lé ayé ọlọ́wọ́n ayé ẹ̀fọ́lọ́ ọlọ́wọ́lọ́ ọlọ́wọ́lọ́ fàtìkálì nàìjíríà ní kọ̀ọ̀lì wọ̀lẹ̀ yá àyàmẹ́ nàìjíríà sọ́jà kú wọ̀lẹ̀ yá lọ́mọ nàìjíríà kú olùwàlẹ̀ àwọn ọlọ́wọ́ wa á ti fi ṣòro kàn án kó láti orúkọ wọn wọn hàn ìgbà wọn làwọn mọ àwọn tó bá ń jẹ olódodo gbàyẹn lọ́wọ́ ní àmẹ́ ló fẹ́ fún lọ́wọ́ olódodo àmẹ́ tuntun pé ẹ̀sìn ọlọ́fẹ́ rẹ̀ ṣe tòun náà ti pé ilé ayé àtẹnudó fún lọ́wọ́ àtìwọ́tò ní ọ̀fẹ́ fún lọ́wọ́ tó àdámọ́ náà ní kí nǹkan afẹ́ kọmọṣẹ́lẹ̀ sí nǹkan afẹ́ kọmọṣẹ́lẹ̀ sí لماذا أخذنا صنانية بالنظر إلى بد أن يرى وليس لكل امرئ فوق ابنك إلى هذه ثمانية غرور وحسن واجتماع وفرقة وعسر ويسر ثم حكم وعافية كنت بيت قبل الكرسي مش الإخوان من الغير تبقى واحدة فيهم سرور آية، وارد وسين قد أولي ẹni tó ti di pé ó ti yá wòlé ẹni ẹni nígbà lórí ìlú mọ̀lẹ́rì lẹ́tọ̀ ìgbà ẹni tí ìlú ọ̀rẹ́ máa tó nínú wà ṣẹ́kìlọ̀ ìbànújẹ́ ìṣẹ̀lẹ̀ sí yàn. ìṣòro ọ̀pọ̀lọ̀ oṣù náà olúmọ̀ fòrùkọ̀ ẹ ti jọ ló bẹ̀rẹ̀ nínú kálukú tó dá àwọn ọ̀pọ̀ bẹ̀rẹ̀ ìwà pẹ̀lú àwọn olólùfẹ́ rẹ̀ àwọn tó láì lọ́tún kálukú tó fọ́nká tó kò sí ní ó وحسر وحسر ويسر ìgbà tí bẹ́ẹ̀ kọ́ wà fún yẹn bẹ́ẹ̀ sọ́nà ká sọ́nà tẹ̀ wá ọgbọ́n fún mi lásìkò yìí à ń ta àwọn àwọn ọ̀rọ̀ ẹnì kan fún mi pé ní àsìkò kófìdì wọn sọ́nà pé ìyọ̀wọ́ jáde àti olówó ní owó ju tó tòkí ló pàdé pé inú ta ń lo àwọn ìṣẹ̀lẹ̀ tó lè yóò ṣe rí ayé sẹ́ni ọ̀rọ̀ yìí wà láyà ọ̀rọ̀ yìí ìjọba yìí ẹ̀ tó kílẹ̀ sí ọtọ́ àwọn ìgbésí yẹn tẹ̀ ń dín yẹn láyé o torí tó bá ti ń yọ ọ̀rẹ́ ara ń yíra ara àtẹ̀lé ayé náà ti ń sáré ní ìṣúlé tó ìyẹn ń gé èèyàn láká ìyẹn ń pè ní àwọn kìnnì kan tẹ̀lé yé ọ̀fọ̀dá náà yóò tó lè ó lè láká ìyẹn jẹba èyí tí ìdí èèyàn náà ní jẹba tó ara ìṣòro yóò tó lọ tó ń na tó kùnú lẹ́yìn náà yọ bóyá ti wà láyé tó ní rẹ̀ ọ́ bóyá ti wà láyé kò ní rẹ̀ ọmọ kò ní rẹ̀ bàbá yẹn kò ní rẹ̀ yọ́n lẹ́yìn ààrẹ ara ń tọ́lọ̀ ọba dáná wọn láyé yóò mọ̀ nílẹ̀ wà á ti yà ní ìlànà àti àná tó wọ́n kílẹ̀ sí yẹn pé nǹkan mẹ́jọjọ yìí kò sínú sẹ̀lẹ̀ ayé kò sínú ẹ̀sẹ̀ lẹ́sẹ̀ yóò mọ̀ sẹ̀lẹ̀ sọ́mi yẹn ni yóò mọ̀ sẹ̀lẹ̀ sọ́mi yẹn kí kí pẹ̀lú yóò ان الجديدين اذا استوليا على جديد ادنياه للبلع يمكن كالتمجي هو ثم so ńwá ńlọ ńwá ńlọ ẹnití olórí ọ̀sán olórí ọ̀sán ó wáyé lọ́yọ̀ ní ìyàn tó ní ìyàn ó sì lọ ìdọ́dún kan ọmọ ìdọ́dún méjì ìdọ́dún mẹ́ta ìdọ́dún mẹ́rin tó mẹ́rin mẹ́rin fọ́tì tààtì twẹ́ntì fífì síkítì ọmọ ó sì máa tó lọ bẹ́ẹ̀ náà níjọ́ padà sún nǹkan ẹ̀ lọ́rẹ̀ pé àdìmẹ̀yà olèlèlà àmì ìyẹ́ padà sí wọ́n sì wọ́n sì wọ́n afún máa wó wáyà kàrà adarúgbó tó bá darúgbó fẹ́rẹ̀ wà pé ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ tó lókè. alẹ́ bisọ̀ lọ́wọ́ ọ̀nà sẹ́lẹ̀ ó ń ṣàlàyé ń dọ́kọ̀ pé ọmọ ènìyàn pẹ̀lú òròrí kíké alẹ́ bisọ̀ lọ́wọ́ ọ̀nà sẹ́lẹ̀ òfin kìíní òfin sàlàyé yọkọ ọ̀rọ̀ bí kí ọkọ rẹ sáwọn láyé kí rẹ sáwọn náà láti ìgbà nǹkan olóyè olóyè olóyè gómìnà anabi kọ kalẹ̀ wáyé bí sèlè bí ara mẹ́rin rẹ sèlè bí ara wọn anabi wa fa kílẹ̀ ní rẹ́kítángulo nígbà rẹ tàbí kílẹ̀ kílẹ̀ fàyàngulo fàyàngulo rẹ tàbí rẹ́kítángulo kọ ẹ̀ẹ́ èyí tí oní mẹ́rin kọ tó ti di ara ẹ̀sìn tó ẹ̀sìn ẹ̀rọ ìwé tó alẹ́ sọ̀rọ̀ àtàlàm ó wà lákàlẹ̀ báwọn gàtó lákàlẹ̀ ti wà lákàlẹ̀ kẹta rẹ̀ báyìí alẹ́ ti wà tó fa ìlànà jáde báyìí kí n fa la ebi síra tó wájú yìí alẹ́ ti lákàlẹ̀ kẹta yìí di di kọ́yì tó alẹ́ ti wà tó fa ìlànà jáde báyìí alẹ́ ti wà tó ṣe é ìṣẹ̀lẹ̀ ayé ọmọ ènìyàn mi ayé ọwọ́ ayé ayé mi náà ni olùkún bẹ́rẹ̀ mi rọ àlejò àtẹ̀lé tó wà láàrin yìí òun lọ lẹ̀ ènìyàn àlejò àpá ilé àbẹ́mi ni èròǹgbà ọmọ ènìyàn mi mo bẹ àti ọbẹ̀ tẹ̀lé ìgbẹ́ fún mi pé èròǹgbà rẹ bẹ́ẹ̀ ti ìgbésí ayé rẹ tó lò lára tó àlejò wa ní ọmọ ènìyàn bá ti wá tó gbogbo gbàgbọ́ mi máa ń rárẹ̀ káàkiri ìṣòro ni wọ́n ṣẹlẹ̀ wàhálà wọ́n ṣẹlẹ̀ ìdùnnú wọ́n ṣẹlẹ̀ tó àmọ́ tó wọn bá ní méjì lọ́lọ́ òun náà ní gbogbo ìdúná ní ìṣòro bóòlù ṣe ti nígbà tí ìṣòro bá ṣẹlẹ̀ nínú ni wọ́n fẹ́ sá lọ sọ́dọ̀ àwọn bàbá wọn láwọn ní wọ́n fẹ́ sá lọ bàbá rẹ̀ sá lọ kọ́nà àwọn ìbẹ̀rẹ̀ rédíò bá mú ìṣòro bá ṣẹlẹ̀ lọ́wọ́ Ah, ah, èèyàn bá sọ orúkọ wọlé kẹtọ bá wọn pẹ̀lú olórí òbí wọn bẹ àtúndé nínú rédíò títí wà lọ́wọ́ tẹ̀lé tẹ́wọ́ bọ̀ bọ̀ àwọn èèyàn ló ló ń kàn tó wàhálà ṣẹlẹ̀ fẹ́mi ní ọ̀rọ̀ tó wà lórí rédíò wàhálà rẹ̀ torí yóò sanwó bẹ́ẹ̀ wọlé bá yóò sanwó ní owó kékeré kọ́ náà kan kì í lọ kékeré kì í sọ̀rọ̀ wọn ta ọ̀tún ta ọ̀tún ní rédíò níbo yóò sanwó náà yóò fi lọ lè fi polongo pé ìṣòro bá bẹ̀rẹ̀ sí o kọ́ wọ̀ wá bá wọn. ìṣòro gan bò ń gan ó mi kọjá rẹ̀ ọ̀yá kọjá rẹ̀ ọ̀tà tó wá lórí lọ síbẹ̀ tó ìlú àlẹ́ wọ̀ tó wá lọ́wọ́ síbẹ̀ yóò kọ́ ẹ ẹ kọ́kọ́ gbé ẹ kọ́ fóònù lọ́kọ̀ fi bẹ̀rẹ̀ fóònù nọ́mbà ni mo bá máa kọ́ ah. tó bá fẹ́ parí òkú fóònù nọ́mbà ni mo bá máa kọ́ mo tún bẹ́ẹ̀ ṣe kí ẹni atọ́kùn bá ń fẹ́ lóbìnrin ẹ̀dá kan ìdíkà tó ti fún nàmbà mi sí. sẹ́lẹ̀ pé ẹni yìí náà ìṣòro bò wọn náà tòkè yìí fi mẹ́ ọ̀ pé ọ̀ gbọ́dọ̀ lọ lè fà wọ́n mi ẹ̀dá èèyàn sọ àlẹ́ mi kó lọ fún àwọn kírísítẹ́nì bí kan tẹ̀lé ní ọ̀pá lọ ìṣòro báwọn ni ìṣòro báwọn ẹ̀ ọ̀rọ̀ ìṣòro báwọn ẹ̀ nìkàtí nǹkan gbọ́dọ̀ kọ́kọ́ yí yàn ẹgbẹ́ mo ní gbogbo nǹkan yìí ìjọ máa ṣẹlẹ̀ sọmọ ẹdẹ yẹn wà lọọrẹ àdìkọ tàbí tí dòdòdò na náà fi ipò ọmọ yẹn kẹsàn ọ̀tá kọmi ní màá fi ẹnu màá lọ rọrùn fún ẹni ilé ayé rẹ ayé ń fara ní ọ àbí ti kó ìṣòro bá ọ tó ọgbọ́dọ̀ kọ yí yàn pé mo tó ń ìpìlẹ̀ ní pé ipò yẹn ọ̀tá. pọ̀ nínú ká tó bá lójú ìrìn tó lọ́ba nínú ìyẹn kò sí ìdòdó lọ́wọ́ rẹ̀ mo kò ní ìṣòro òun ní ìdòdó ṣe fẹ́ ẹ tẹ̀sán jà fẹ́ yẹn àmọ́ lábẹ́lá kò sí ìdòdó mo fẹ́ dùn mọ́ mo wá ti kókó kọ́lọ̀ kó lóye sábà bí ìdòdó kó lárọ́ já tó lábẹ́lá kó bá lọ́jẹ́ bá òun ní kó bá lọ́jẹ́ bá tó lọ́ba ní òun ní bá lọ́jẹ́ torí ló bá lọ́jẹ́ tó ni mo ti ma jáde fún un wọn ni ah nígbà máa tó rí ilé yìí máa wẹ ẹ̀tọ́ ìṣòro ẹ̀tọ́ àwọn ìlú bọ́ọ̀lù náà yọ ọ́rẹ́dẹ́ òun ò sì fẹ́ kí ìbànújẹ́ òun sì ń plan ní ti máa dùn ún torí kọ́ ló fẹ́ ìdìbò fẹ́ lè yẹn lànà ìtọ́ mọ́ ọ̀gbọ́n náà lọ́sọ̀ fún àgbà kíló dúró náà yà àgbò náà nínú ẹ̀yìn ilé mo kẹsẹ̀ náà tí mo fẹ́ kọ́ náà kẹsẹ̀ mo fẹ́ kọ́ lọ sí ọ ó yí ọdún ó yí ọdún ẹ̀wọ̀n ló wà ní ìdòwú حديث الأربعين الذي لو اجتمعت الإنس والجن على أن يطاعوك بشيء لا يطاعوك إلا بشيء قد كتب الله كما قلت لك يا أخي صلى الله عليه وسلم Anda jadi أنا أقول buku aja ni. Hati yang ada di dalam ada tidak mau. Buku ini. afẹ́ṣe orúkún lọ sí ìwà tí mo wù sí mi ní oṣù èdè aláì fún mi sí mọ́ fún mi sí mọ́. bẹ́ẹ̀ wá ní gbogbo ayé bá péjọ kíkẹ́ àrùn ní ọ́lá kí afẹ́ṣe ara ní ọ́ tọ́lọ́ máa ń lè ra yìí kò lè kàn ọ́ fúnra kò ń lọ́rọ̀ rẹ̀ kò lọ́rọ̀ rẹ̀. tòkí nìyẹn ọ̀la ẹ̀ gbọ́dọ̀ yíyan dájúdájú kó yíyan kí bó ti dáhùn ẹni pé ó lóṣùgbọ́n yìí pé bọ́lá ọba ní oṣù méjèèjì tó dábàá ti kírun tán ẹ máa wo alipari wo àlejò wọn ni asọ́fúnmọ́ asọ́fúnmọ́ asọ́fúnmọ́ اللهم انت السلام ومنك السلام كما رأينا جزيلا من الكرام اللهم لا مانع لما اعطيت والله لا تمر كيف tọ́lọ́nù lẹ́ẹ̀mẹ́rin àìlọ́ ìtọ́lá fún mi ẹni fún mi bì kò tí ó tọ̀ àpọ́nyìnà tó bá fún mi ẹni fún mi lọ wọn lọ ní búlọ́ọ̀kù rẹ̀ àbí bísíǹsì náà tí wọ́n bá ní kíni ní ọ̀jẹ̀ ẹni fún mi bí ṣẹ́ni tí ní ẹ̀bá dáwọ́ jù náà ọ̀la ìsinmi tó ní agbára ọkọ̀ ló ti yàn tọ̀ ẹni ìdáwọ̀ kiri ìjà yóò kiri ní ìsinmi ayé rẹ̀. Putih dia baca baca. No, no, no, no, no, no. So, ẹni wọ́n máa ń gbà àti mo ní sálà yẹn lórí ìwọ́ pọ̀. Tó wọn bá yọ ọjọ́ ìdílé ó ti sálà ìwọ́ gan ni ọlọ́run tó ń lọ sálà ní kàtí ọ lórí kọjá débẹ̀. Ọ̀la yẹn ti rírú ẹ̀ títí rí ẹni ẹni ó ti tẹ̀ kọjá débi tó ní kọ́mẹ́tì ó ti tẹ̀lé kọjá láyé. Òun náà máa pariwo rẹ̀ ṣe ẹ má gbọ́ kí ẹ má gbọ́ kí ẹ má ọdọ́dọ́ ẹ má gbọ́ kí ẹ má àtẹ̀sára ẹ gbọ́ kí ẹ má ìdílé rẹ̀ lórí ẹ̀mọ́tòdó rẹ̀ àti nítorí wọ́n dé òun fẹ́ràn tó wà délé lọ́wọ́ gbogbo kọ́lá àtàkọ́jà ní kí mọ́tòdó rẹ̀ nítorí wọ́n tẹ̀lé ní o tó ọ̀tẹ̀lẹ̀ ní kọjá nípa kejì rẹ̀ kọjá kejì rẹ̀ kọjá nílẹ̀ dé wọ́n yóò ní ṣíṣí fún nǹkan lé ayé tí kí ni ọba ti yé yàn èyí ó ní kò ní ní ẹbí ó ní kò ní kọ́lá lọ́rọ̀ ìyàwó àgbọ̀dọ̀ ọkọ rẹ̀ olùwàdínú fẹ́ á ìgbà ní ọ̀rẹ́ pé ó sàn ní ìpàdé ọlọ́run olùdó sí ẹ̀bá ìpèsè ní ìlànà rẹ̀ bàbá gbọdọ̀ láàánú ọmọ rẹ̀ bàbá gbọdọ̀ láàánú ọmọ lójú tó bàbá wọn takú ó sì ní ẹgbẹ́ ìgbà lọ pé èyí ló ń bọ́ lórí ẹ̀rọ láti à ah, ah, ní alẹ́ ni ò ní kó oúnjẹ kọ́lá ìpínlẹ̀ ọ̀rọ̀ ilé ìlú náà ẹ̀ńtọ́ wa To gbódò wá sí ìrànlẹ́ láyé tó ọlọ́run ní òkúpọ̀jọ́ àwọn ọ̀rẹ́ sí i. tó o ní kó máa ba lọ́jọ́ kó máa ṣe wàhálà ìlẹ̀ tàbí kó máa lè ké lọ sí ojú ọ̀rẹ́ sí òkè lọ. ẹni yóò ké lọ lọ́dọ̀ àwọn kristian ẹni yóò ké lọ lọ́dọ̀ àwọn aláfáà aláfáà ti mùsùlùmí náà àwọn jálá bẹ́ẹ̀ bá tó lálàfáà ẹni yóò ní àwọn tó máa ń wúṣẹ́ àwọn tó máa ń dáàbò pẹ̀lú pẹ̀lú òkùnjọ tó wà lára ti dé. tó kò sì yé pé ẹni tó wọ lọ́dọ̀ rẹ̀ fún gan bàtà ńlá ìṣòro lòun náà wàlúwà tó bá fi èyí dáadáa mú dáadáa àmọ́ kẹ́lí ìtàn tó bá fẹ́ da búkàlẹ̀ láì tó bá fẹ́ rẹ̀ tó bá fẹ́ dé kí ìrọ̀rùn ẹgbẹ́ àbúrò ṣe yóò tó fi àwọn ẹ̀rí àbí àwọn nǹkan àdéhùn tó fi dákò níbi kíní ọ̀hún sẹ́ni bí lóyún sọ yìí ìdí mọ́ lọ́dọ̀ ẹ̀lẹ́ kankan àwọn bàbá yẹn náà ní ìṣòro fún wọn àwọn àfa àtẹlẹ lè bá wọn ní ìṣòro sí ẹ ẹni kí ni wọ́n tóbi omi rẹ̀ fáfáfá kò rí ara rẹ̀ fà ẹwọ ṣetán ẹwọ ṣù tí fáfáfá kan kì í rí ara rẹ̀ fà kò rí ìṣòro sí ẹ wọ́n ní sẹ́wọ̀n náà tó o ti rẹ̀ àwọn ọ̀gbìn ìjọ bẹ̀rẹ̀ ní pé àwọn ọ̀gbìn ìjọ ọ̀pá rẹ̀ tó àwọn ìlú yẹn ti wọ́n ti fi bá káyọ̀ yẹn yẹn rẹ̀ pápá rẹ̀ ìlú yẹn rẹ̀ fá abẹ́rẹ́ ti rí pàpọ̀ ara rẹ̀ nígbà tí òkú ju ara tó o náà ti fi fọ́ọ̀mù ìlú ọ̀pá kankan láti ọ̀rọ̀ lẹ́yìn lọ́pẹ̀lẹ́ bí ẹ̀ tó wá ní gbogbo lọ́dún gbẹ́rẹ́ bọ̀ nínú tó bá tọ̀ ìfẹ́ yẹn yọ ọ̀gbọ̀n fún ẹni tó ọjọ́ àgbàlagbà àbí pé ọjọ́ àbá àbí pé ọ̀gbọ̀n owó pé tọ́ ọ̀rẹ́ tó jẹ́ olùfẹ́ lọ́wọ́ àmọ́ pẹ́ yẹn ní agbára kan wàláì ọ̀gbọ̀n ti rẹ̀ kò sí agbára kan ẹgbẹ́ ìfẹ́ kẹ́rẹ́ bí o sọ fún yín mo fi ọba tó yára kúra kó ṣe nínú ìlú kò sí ẹnìkan kan wọ́n lè yóò lè túmọ̀ wáyé wáyé ní ìlú bàbá tó lọ bá dídú ọ̀rẹ́ tó bá tó ra jẹ tó yóò túmọ̀ tó kò sí wọn òfin jẹ yàrá ìlànà ní kéèyàn jáde láyé tó tẹ̀ ẹni ní kálá lọ́ọ́ yẹ ká wọ́n lè tẹ̀ ẹ́ bá dé lóde ní ẹ̀ ń lù kẹ́kẹ́ kò sì ní lọ àìwá máa yẹ kẹ́mi tó bí fóun ní yóò ti lọ lè ṣe yóò ti lè ṣe ní yọ̀ ní yọ̀ dáhùn ẹtọ́ bá tó wù ìdí èyí níbi yóò náà gbàtọ́ bá wọlé káwọn nǹkan ìlú ní òun wà ní mmadụ aláìsí kí níta nígbà bá ń bẹ nípa tó kò sí wọn lè tó lu ìdí ọmọ náà ó ti sá ìwé nínú àwọn náà pé ọkọ ó sáré bẹ́ẹ̀ nǹkan tó ń ṣe òṣèlú ọlọ́run kan tó ní tẹ́lẹ̀ yẹn. tó ń dákẹ́lò ní pé ẹ̀rìn ṣètò tó ń pè ní ọ̀ṣun ọ̀gbà wọ́n ní tó máa láyé kàbí náà lò rí sí àlẹ́kọ̀ọ́ ọ̀gbà wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé wẹ̀lẹ́ ẹ̀rọ kẹlẹ̀ ẹ̀rẹ́ yà wẹ̀lẹ́ ọ̀gbà kẹmọ́ sára lé ní ẹ̀mọ́ pè ní ẹ̀mọ́ pè ní lọ ìyá ọ̀gbìn láyé ẹ̀mọ́ pè ní fẹ́ràn àdéhùn ní ètò tó jẹ́ àdéhùn lọ́la sí àdéhùn bẹ́ẹ̀ lọ ọ̀bàrọ̀ ni tí a káwọn ọmọ ẹ̀rọ ẹ̀kọ́ káyì ẹ̀rọ àti ìbára ẹ̀rọ kí bọ́lọ́. tó ìyí òfin mọ̀ síbẹ̀ tó máa ń di àpá ẹ̀yí àwọn èèyàn tẹ̀lé ọ̀rọ̀ ṣe mọ́ wọ́n gbọ́dọ̀ wá lọ sí ẹ̀yìn ọ̀rọ̀ tọ́lọ̀ ọlọ́wọ́ wọ́n balẹ̀ kìnnì náà mẹ́lá ara mi ah kódà kódà kódà tó bá tí wọn náà wò ó àpẹẹrẹ ọjọ ya nígbà tèmi náà bẹlẹ àbáyé àti ẹsẹ ìlú pèmí náà tó máa bẹlẹ ọgbà rẹ ẹni kọfẹ ni wọn balẹ àmọ́ ọjọ ya ìyá pupa àwọn ni tó nǹkan ọjà tẹ náà fẹ yá nù bí wọn ti wá ọjà tàfáyà náà yá tòun yìí máa ń kí lọ bí fọmọ ẹdẹ ènìyàn ní ìṣòro tó bá tẹ́lẹ̀ sí yàn tó àti ìṣòro púpọ̀ ní ìyọ̀nba máa ń kú ní ká lápòtí ẹni tó mọ̀ ní ìṣòro tó fẹ́ yá wọn bá ọdún náà ìwọ ẹgbẹ́ ìyá ni tó nígbà tó kọ̀ lọ́dọ̀ náà ṣe àṣẹjà kò ní ìlú wọn náà wọn náà tòbí wa ní sùúrù tẹ̀lé sí ní náà yàtọ̀ yá ni wọn náà wọn náà ní oṣù kẹta àmọ́ àkọ́kọ́ náà tòun ti bẹ́ẹ̀ ni ẹgbẹ́ kọ́kọ́ ní ẹ̀ torí tí ọlọ́wọ́ àlẹ́ ọlọ́rẹ̀ ní wálé ayé àti ìpín ìní àbí kó bẹ̀rẹ̀ wọ́n báyìí ìní náà fẹ́ lórí ikú tó ń bẹ̀ ká pọ̀ rà yàrá ìlú náà á ní àánú ọ̀dọ̀ kò ní ṣe òní òní ní àánú ẹ̀fẹ́ mi. Sọ̀rọ̀ fún àwọn ọmọ ọba fún ẹgbẹ́ lọ́wọ́ wa kó kókó sáré lọ́wọ́ wa kó dàbẹ́ mi yẹ ọba ṣe tó yẹ fún tuntun ọ̀ láì òun náà ní sáré sọ̀rọ̀ tó lànà sọ̀rọ̀ ní wọlé ní sọ̀rọ̀ kẹlẹ̀ àyàyà ẹ gbọ́dọ̀ gbára lé ní ẹ gbọ́dọ̀ pè ní èyí ti ànábì ànábì o aláyẹ aláfi o wíwò kúkúrò nígbà tó bá ti wọn tó kí náà lọ tó kó bá kúrò àwọn ànábì ee aláyẹ aláfi nígbà ànábì tó ṣe kó wọn ló ní ní sàmù sáfì lábẹ́ ànábì ò ní ní sàmù lábẹ́rẹ́ àkọ́kọ́ náà kì í ṣe alẹ́bí ọlọ́wọ́ ọba wọn àìsọ́pẹ́ alẹ́bí sọ̀rọ̀ ọ̀sán náà ní kì í ṣe èèyàn pàtàkì o èèyàn pàtàkì ni torí ọ̀pọ̀ nìkan ní ìfẹ́ lọ rí ní sí òní nǹkan ní bọ́ọ̀mù ọ̀sán ọ̀hún kẹ́kẹ́ láì lẹ́bi yẹkẹ lọ́dọ̀ lẹ́bi òyẹkẹ lọ́dọ̀ wa o alẹ́bi ní kò tí ó ń tọ̀ ní ìlú alẹ́bi ọmọ wa ní ìlú àwọn afáwa lọ́wọ́ kòkò tí ó tọ̀ ó ní ìtọ́ ànábì àmọ́ ànábì náà ní ìtọ́wé àníyàn máa fi ní ti kejì ọlọ́run ntọ́lọ́ máa ń ṣe ẹmọ́lẹ́gbẹ̀rẹ̀ ní oṣù ní ilé ṣe ní ilé ṣe. ولا أقول لكم إني خزائن الله أو خزائن ربي إن تملك كل في يقول لك كذلون ولا أقول إني معكم إن تملك ملائكة مني ترى خارج عن الجاعة ما لهذا الرسول تبع النبي ولدي يمشي في الأسواق يأكل الطعام إذن إيه يوم تبع النبي ولدي إذن إيه يوم ويمشي في الأسواق من سلاة الجاعة آه. تبع النبي ولدي إن أنا إلا بشرا رسولا إن ينمي òjíṣẹ́ ọlọ́run ni mo jẹ́ torí ìkẹ́ ọlọ́run kò nǹkan ọlọ́run bá mi ẹ̀yin náà lọ́pàá lọ́pàá ọlọ́run ọba tó ẹni tó bá ń jẹ́ ẹni táwọn yẹn máa ń darí nǹkan bá tó ké nǹkan tó pé pọ̀ mi ènìyàn ti kà á ní kọ́ra yìí ti pọ̀ mi ènìyàn máa ń ká kọ́ra láwọn ẹ̀wọ̀ àtìyàwó rẹ̀ táwọn ọmọ rẹ̀ tó ojú kó máa wọn lálá ti kéré ni wọ́n ní owó kan wá tòkí ọmọ ẹjẹ kọmọ máa wà lẹ́nu tọ́lá ẹjọ́ mi jẹ́ òun yẹn náà ọ̀nà ìsọ̀tọ̀ fẹ́ ẹ àbá ọlọ́wọ́ bá kiri ẹ abẹ́rẹ́ kiri ó ti kì í mọ́ wọn lẹ́nu ní ìjọba ibi abu mi ọlọ́wọ́ bá kiri àbí dájú mi ọlọ́wọ́ bá kiri abẹ́rẹ́ kiri tòkí ọmọ ẹjẹ kò kiri lé ẹni ọlọ́wọ́ bá tó bọ́ mi yẹn ṣe bí àtúgbò ẹwọ ẹwọ ẹwọ tọ́lọ̀ bá sọ fún mi lórí lè ma bí ọmọ ẹ̀dẹ́ ìyẹn bá bó ṣe ma láyé ọmọ sọ́ọ́ ti sábà ọlọ́wọ́ bá ní kólóbó ìlúlẹ̀ ní ọjà ìlú ìlú rẹ̀ la gbogbo àwọn tẹ̀lé ọmọ ìlú ṣe báyìí ṣe pé àwọn kíríkan bẹ́ẹ̀ lọ rí táwọn ọmọ tó wọn báyìí abẹ́lẹ́ láti bàbá wọn ṣe é sọ ààlẹ́ àwọn ọmọ ṣe é kò ta àbáwá ṣéèkù tọ́lá pẹ̀lú àbáwá ṣéèkù kìnìkan àbáwá ṣéèkù kéwù àbáwá ṣéèkù kéwọ́rẹ̀ àbáwá ṣéèkù kàràkú búrí kàràkú àbáwá ṣéèkù kàrùmí àbáwá ṣéèkù kàràkú yóò mú lẹ́yìn lẹ́yìn ní à. kílò kílò kí kílò bẹ́ẹ̀ ti kéré wọ́n jẹ́ ànábi ọlọ́run wọ́n jẹ́ ànábi ọlọ́run ẹ̀ wá ní ibi ní ìtọ́jú inú kẹrọ fún àlékò kẹ fún wọn à ẹwù ẹwù wọn so kí ni kébọ́ yẹn ń sọ pé ọlọ́mọ akáwọn ìtàlùkà yìí mọ́tà ń kà wọ́n tí o gbé àtàbàlùwárí àwọn ọba yìí kàtàkà bí yà tó olóde yìí ọba yìí ó burú yọ ó burú tó olóde yìí fún ìgbàgbọ́ ọmọ yìí láti máa wọ ní ìlú kan ní ìfún ọba tó dáná ọlọ́run máa ń yá ẹ̀rọ tó wọn ẹ̀kọ́ wọn kó ló dọ̀rọ̀ ilẹ̀ nínú ìtàkùn ìlú ìlà tẹ̀lé ìlú ìsàkọ́ńdàpọ̀ ìsàkọ́ńdàpọ̀ ọ̀dọ́ orílẹ̀ tó wọlọ́rin kò sí kò sí lọ́rin àìsèbọ̀ pẹ̀lú olúkọ báwọn ẹ̀kọ́ tí à ń ṣe ní ẹ̀bù àwọn àfáà ẹ̀bù àwọn àfáà náà tó odò ilẹ̀ ní ẹ̀bẹ̀ pàwọ́ apáṣẹ kù yóò yóò lè là sí ọ̀pọ̀ lọ́dún ọlọ́run láyé ń kó lẹ́ni kọ́ lẹ́sọ̀rọ̀ wa kí ló ń ṣe sí ọmọ náà gún ọmọ náà gún bó ti máa yẹ nípa wọn ká yẹnni kékeré tí wọn ń lọ ẹni wá sí adìyẹ rí kí ni ọmọ ìlà rẹ bẹ́ẹ̀ kó lóò ní bẹ́ẹ̀ rí ní ẹ̀sìn máa ń kéré tó lára ọlọ́run kò ní àti nípa wọn ká láti ìlú kan fún zara yẹn. في السماوات ويعني الثمر ولكن أدلوا لي عليه الطوكان كان وما لهم في أن يشركوا منك كتن ذلك وجه وأن من يقص الولون يبقى هو الشيء كني كفر الولون وما لهم من وجه منك يعني كتن كتن الولون الولي ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له القوانين اللي كتبت عليه àtẹ̀tọ́ bá wù ọ́ lọ́wọ́ tọ́lọ́ bá ní olùwọ́ sábà bí ọ̀yá gba ilé yìí kalẹ̀ níjọ́ pé ìgbàgbọ́ ìyá lọ sí ọ̀rọ̀ ṣàfà lọ́wọ́ wọn sọ. Tùbẹ́lẹ̀ rí ayé rẹ̀ náà. Ìgbúrò àwọn kan yìí ni ó fi mà ní Mùsùlùmí òfin ẹgbẹ́ bùkátà kọmọlọ́lẹ̀ pípa kọmọlọ́lẹ̀ pípín nǹkan míì kọmọlọ́lẹ̀ sáré bá ọmọ ẹ̀dẹ́ yẹn àbí nǹkan tó lọ́wọ́ bá dá tó àbí èèyàn lọ sí ìkàrí ara ìta àwọn ìparí rẹ̀ lọ rẹ̀ tó ẹni ní ìgbà pé ìyàtọ̀ kó pè wọ́n kó pè wọ́n àwọn afá yẹn kó pè wọ́n kó pè wọ́n kó pè wọ́n kó pè wọ́n kó pè wọ́n wọn tó bá ti bá wọn oníjàlá bí rè rè àbáwọn onídé dáhà tó tó ṣe pé wọ́n lé pẹ̀lú ọ̀rọ̀ pé àwọn òbí ọlọ́run àwọn òbí ọlọ́run àwọn òbí lọ́rin wọ́n tó wá máa kiri lé àwọn òbí kọ̀ọ̀kan káàkiri lé àwọn apá kọ̀ọ̀kan tó tó máa kiri wọn káàkiri tó máa kiri wọn káàkiri tẹ bá dé náà làwọn ajá ìgbà kan bàbá yẹn ẹkọ ẹwù sábà wọn ajá ìgbà kan bàbá yẹn tí wọn gbà tó tó wà yìí nínú ilé wa yìí ìgbà kan náà làwọn yẹn ní àlẹ́ máa ń kéré kọ̀ọ̀kan kéré kéré ni wa mímọ́ ìpínlẹ̀ kan ti sàárè ìlú kábà ilé wa fún un tọ́mátì wọ́n láì fún àwọn àmì àwọn afáàmì kan bẹ́ẹ̀ lọ lẹ́kẹ́sẹ̀ ní ìlú lápá ìlú àwọn mo yí ti wọn sílẹ̀ tó fún abẹ́rẹ́ rẹ̀ tó ní ojú wa torí èmi náà ti bẹ̀ náà mo bẹ̀ náà mo tó súnmọ́ ọ̀sẹ̀ tó ní wá bẹ̀ wọ́n ti máa kiri bẹ̀ káàkiri ni wọ́n máa kiri ojúlé ẹ̀ káàkiri kò wá sí tó kọ́ tó bá ti kọ́ dé abẹ́rẹ́ ọjọ́ ìbánisọ̀ àwọn afábàlà àwọn afábàlà ìjọba kan àgbàlagbà kò sí pé àwọn àtàdúrà fún àwọn ènìyàn lótò wọ́n ti gbàgbọ́ àwọn ènìyàn ẹni ìkẹni wọn kọ́ wà kéda tó lẹ́yìn náà àwọn àti àlùbáríkà tó irú ìwé náà máa tún kéde ẹ̀sìn lórí ẹni tó ń lọ sí sàrí káàkiri títí sàrí sàrí lọ́wọ́ wákàtí tó wọ́n máa lọ bẹ́ẹ̀ wọ́n máa kiri ní ṣé lè sọ́dọ̀ tó yẹ kí àwọn kúrò yóò wọ́n ṣe aláwọ̀ tó tóbi sàrí lọ́wọ́ kiri kí fẹ́yìn lọ́wọ́ sọ̀tù sí ìbára òun náà kìrá yìí títí sàrá dáhùn lóhùn sí àdúrà wọn bá tó fa ada àdàgùn nàbìrà sí pé ìsì máa ń wọ́nà o ṣe pé ọkàn lọ́dún gbé ìdí ní kẹjọ kí ní ẹ̀ka ti tó ń gẹ́. wọ́n ní wíwẹ́ni ẹ̀ fa iná àdàgùn yọ̀dọ̀ ìkú ní ìmáàmù àwùjọ ìlú àwọn ìlú ti máa lẹ̀ gbàgbọ́ yọ̀ máa lẹ̀ ويقل نصيبه من ربه تو إني إن كنت الوضع تداني yóò lè kiri mò ní ní ìpamọ́ lọ́wọ́ kúrúta fún wa ti di pé ó ti ń lẹ wàlá ìdí tó fi kọ́ ibi yìí ní lọ́ọ̀kì ìmọ̀ ẹni wà ní ní àwọn ìgbàgbọ́ ìgbàgbọ́ olórí aláwà ìgbàgbọ́ lẹ́nu ẹ̀mí rẹ̀ tó àkóbá tó ti báwọn ẹ̀mí yẹn olùkọ́ máa kiri níparí káàkiri olùkọ́ máa kó àwọn ìdílé títí sọ́lọ́run tó ó lójú ó ṣòro fún wa kí wọn lọ fún ọkọ pé ọlọ́run ó oníkọlọ nìkan ni wọn lọ pè kí ọlọ́run sànú wa lọ́run sànú wa kí wọn lè fi gbogbo àdúrà tó ń ṣe oṣù lè gbé àdúrà tí ẹ ti gbé wa oṣù lè fún wa. adùn yóò lè bẹ́ẹ̀ ni wọn náà kí wọn lè yí lóru sáré adùn tó bá wọn ara wa dúró rí àwọn àbá táwọn rí látara àwọn ṣe àwọn ìrírí máa ń tì. ولأنه لا يكاد يبارك له في حاجته خدا بكاتا بيا وجن البركة لما تكون جنة كل بيا وجن ولا ترى تكني إن كل من يمكن أن الله ولا ربع في مبني أول الشر أروا إذا كل ربع شيء وجوا نادم عليه كفابان بوبا ẹlòmíì ti ṣòro bá ti tẹ́lẹ̀ tí wọ́n ti tó yára ti wà láti yá rẹ̀ ìyá mi máa sọ ìyá mi máa sọ òkú ọlọ́mọ ẹni tó òkú ọlọ́mọ ẹni tó ìyá mi ti kú tó yọwọ́ tó tó gbólóhùn ẹ̀kọ́ ẹni máa rí ìwà àpò ọ̀rọ̀ àpò ẹ̀rọ bá rí rẹ̀ ẹlòmíì àfa rẹ̀ tó gbà pẹ̀lú ẹni kọ́lẹ̀ ẹni àfa kọ̀ọ̀kan ní kúrò á ní àbá tó sọ lórúkọ rẹ̀ ní lórí eléyìí kò sí lára tí ọmọ ìlú ọ̀rọ̀ kò sí lára tí ọmọ ìlú sábà ìkìlá bẹ́ẹ̀ ní ìlú ìlú àgbọ̀ lórí eléyìí ọmọ ọba ohun ṣọwọ́lá lórí ká jìnnà sí lẹ́yìn tí mo wá ń sọ lẹ́kọ̀ọ́ pé àwọn tó bá ń jẹ́ àfa àgbẹ̀ àgbọ̀dọ̀ mọ́ lórí sábà wọn tòlí ní sábà àfa làwọn já ìdíkẹ́ ní kẹlẹ́ ní lọ́sọ̀rọ̀ bá tẹ̀lé ní kàtúnà à ń sọ pẹ̀lú àwọn sọ́nà àwọn ní dáhùn àwọn ọ̀dà tó lé ní ìkàlẹ̀ tí wọ́n ti rí àwọn kìrìó tí kó àwọn ilé ilé tí òun lọ sí ilé àwọn kìrìó gangan fún mi ní wọ́n gba ọmọ ọ̀pọ̀ wá tó gba àdúrà rẹ̀ dàpọ̀ àdúrà tó ní ìgbà wọ́n tó kẹ́lẹ́ tó wọn bọ̀ wọ́n ṣe ìgbà àdúrà ẹ̀rí sábà padà fi àwọn yẹn kalẹ̀ wọ́n padà bá dé pé ọ̀sẹ̀ tó ti yẹn náà tí kò mọ̀ pé wọ́n gbà láti ìwọ̀n ní ìṣòro báyìí lé pé rédíò tó gbogbo kíkiri wákà tí ń ṣe làwọn mùsùlùmí náà sọ̀rọ̀ pàdé àgbà síbẹ̀ mọ gbọ́ tó kíkiri tó síbẹ̀ wọ́n àti ọmọ tó wọn wọ́n lé rédíò rẹ wọ́n lé orí rẹ náà wọ́n kàn lé rédíò kòtò wọ́n kàn lé orí rẹ tí wọ́n àti oríṣiríṣi kíkiri wà lẹ́yìn ẹ̀wọ̀n ti pé fún níta kọ́nà àwọn ọmọ parọ́ ní ọ̀rọ̀ ìgbà tó wà lọ́wọ́ kòkòrò tó àwọn mùsùlùmí náà ti bẹ̀rẹ̀ ẹ̀rọ ìgbẹ̀lẹ̀ wọn ní aláàjì ẹ̀dá kan àfà ẹ̀rọ àtàdúrà wọn wà ní ìfọ̀kànbalẹ̀ ní ìdẹ́nu ilé láti ọkàn yóò balẹ̀ àmì ní mùsùlùmí lọ́mọ ẹlọ́rin àwọn alákòókò àti òun náà wọ́n ń ṣe káàkiri ẹ̀dá kòkòrò àwọn ẹ̀rọ àfẹ́ káàkiri kẹ̀mọ̀ pé irú gbogbo àwọn ọmọdé àwọn àpàtà mi lọ rí ewu ní ṣe bẹ́ẹ̀ ẹ dákọ̀ ẹni tó ṣe irú bẹ́ẹ̀ ní káàkiri yìí ẹ dákọ̀ ẹni tó ń gbógun fáwọn ẹ̀ káàkiri ẹ dákọ̀ ẹni tó ń gbẹdá gbígbẹ lọ́wọ́ ẹ̀ káàkiri àwọn kan bẹ̀rẹ̀ ẹgbẹ́ mẹ́ta àwọn ilẹ̀ oní ìrírí ní ìfojú ìrírí náà pé wọ́n ní wọ́n ní ẹlẹ́gbẹ́ mẹ́ta gbogbo ìrírí náà ṣé ẹ̀gbọ́n náà lẹ́kọ̀ọ́ tí ẹ̀sìn àdébí náà ní ẹ̀sìn àdébí gba ẹja mẹ́ta lọ́wọ́ yẹn àdébí awo awo lẹ́nu tí báwọn lẹ́nu tí awo yẹn ẹ̀sìn awo lẹ́nu tí báwọn yẹn tí ẹ̀sìn tí ìlú yẹn ti ọlọ́wọ́ bá báwọn yẹn. àwọn ènìyàn bẹ́ẹ̀ sẹ́sì àwọn obìnrin ọmọ ìyá wọn bẹ́ẹ̀ sẹ́sì àmọ́ àwọn sọ wọn ò ní àwọn ò lẹ́sìn òdodo fi o ò lẹ́sìn òdodo fi o ẹ̀sìn ọ̀rá mi ẹ̀sìn سيدنا ويبعدين وعلينا تو نعم سيني تبعت الله تبعت ولدون الله تولي الله ولدون الله تولي كابو الله وكما سيني كيف يكون الاسلام يكون الاسلام tòun náà ti pé gbogbo àwọn ẹni yìí ń gbọdọ̀ lọ́wọ́ kí n lọ sí sábà wọn ọ̀dọ́ wọn lé lọ ọ̀dọ́ wọn lé lọ. tó àdáwò wọn sọ bẹ́ẹ̀ àìmọye obìnrin tí wọ́n ti bá sùn bá sùn bá sùn bá sùn báyìí rẹ̀ jẹ́ ọmọ ọmọ àfa ọmọ àfóúnjálà tí ní bẹ́ẹ̀ lé ọkọ rẹ̀ tó ló ti mà òun ló yẹ àfóúnjálà ti fún lóyún yóò ti mà yóò ti mọ́kọ àdáwò ló ń bẹ fẹ́ gáà tó ṣe pé àfa ọ̀wọ̀ nípa àfa ọlọ́run àpàlà aláìránu bẹ́ẹ̀ ní jálàjà bá kú mẹ́lẹ́ yọ wọlé obìnrin yọ wọlé tán wọ́n ti tilẹ̀ kùn mọ́rí ìyàwó àfa ní ìfowópamọ́ sọ ẹlálejò pa ẹlálejò wọ́n ti tilẹ̀ kùn mọ́rí lórí ọkùnrin obìnrin kan wọ́n ti tilẹ̀ kùn mọ́rí lórí wọ́n ti ní kọ́kọ́rọ́ káfáwọn bá ní ìwé tí ní ẹ̀ ti ẹ̀ tilẹ̀ kùn tó bá yẹ padà ọgbà ní àfáàgbà ní ìjọba àwọn ọmọ tó bí ẹrù gbálẹ̀ ọdún ẹ̀rọ ìjọba yóò. tó aburú fún mẹ́mẹ́rin wọ́n ti gbogbo dúkìá tẹ́lẹ̀ tí wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀ ọjà ìlú náà wọ́n ti fún bámú tó wà tó ọ̀fẹ́ fún wọn pẹ̀lú tí wọ́n fẹ́ yìí wọ́n fi fún wọn èmi ní wọn kò lẹ́nu tí wọ́n máa la ní wọn lọ́kọ́ sẹ́lẹ̀ ní wọn lọ́kọ́ sẹ́lẹ̀ kọkọmọ lọkọmọ lè fi lẹsẹ pẹ̀lú ní ọjà ní ẹgbẹ́ ní èkó kí n tọkọ wọn gbàlẹ àwọn ẹgbẹ́ ìgbà ìgbà mi náà fún bẹ́ẹ̀ tòde sábúrú yìí lẹ́yìn àbúrú ni ẹgbẹ́ ìgbà yẹn náà tó òun náà ti bẹ ọ̀nà tó ti lè fi gbẹdẹ tó ti lè fi jẹ òun náà ní ike kéèyàn jìnnà sí àwọn àwọn yìí ẹ wọn gbọ́dọ̀ tó tó àtúrẹ àwọn tí wọn rí bẹ́ẹ̀ kó tó nukura tọba ọlọ́run yẹ ẹgbẹ bí náà náà nù ìlú àyìn ẹ̀yìn nígbà gbòdò ẹ̀ mùsùlùmí wa gbọ́rọ̀ ìnìkan kẹfì rọ́mù náà àṣìbá iṣẹ́ ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nù àwọn àfa àwọn Yahudi wọ́n rúdú bẹ́ẹ̀ àtàwọn tó mọ́lá àwọn fẹ́ẹ̀fì ó bẹ́ẹ̀ tó dúdú yóò wílé àwọn ẹ̀dẹ́gbọ́n olùwàlẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn lẹ́yà olóògùn àbúwá lẹ́yìnlá sí bẹ́sàáfìrì dúkìá owó àwọn ènìyàn ni wọ́n ń jẹ olùgbọ́ àkùnkàn owó àwọn àkùnkàn náà ń jẹ bẹ́ẹ̀ làwọn afáàlẹ̀ ti rí àtàwọn afáàlọ́ rẹ̀ náà olùgbọ́ àkùnkàn ni wọ́n wọ́n ti parí ẹ̀dá nìkan. torí wá ní ìnákùnà owó àwọn ènìyàn rẹ̀ bàtà ẹ̀rì gbogbo àwọn ìyá àwọn ọmọ ọ̀sẹ̀ ìwọ̀n nínú kankan àfúnṣe mọ̀já mọ́tò ní oṣù tó jẹ ẹ̀ ń fọ́pá ti kọ́lé iṣẹ́ kí ni ti àwọn ẹni yìí náà àwọn ará ọjà tọ́tọ́ mọ̀ kó wá fún mọ̀ kó wá fún àwọn ará àgbọ̀ kó wá kàgẹ́ ogbó wọn bí ti lọ sí ọmọ ọmọ ìlú wọn jìbìtì ni wọn ní wọn láyà lè fún ìwọ̀n ìlú wọn ti ń lọ sí kírísì wọn wíkẹ́ńpọ̀ ìṣe wọn pọ́blẹ́mù wọn ìlú ọ̀lẹ́bàá orí alájà kiri kaba gbàgbàgbà yìí ti ọ mo lè bẹ́ẹ̀ ní apá ọ̀wọ́ sẹ́nu ọ̀wọ́ sẹ́nu ọ̀dá ògùn ìfọ̀mọ̀ sí láyé láyé rẹ̀ ọlọ́ni wọ̀ ẹ̀kọ́ dúnà áńtẹ̀lẹ̀ ìlà iṣẹ́ wọn ni pé wọ́n ti fẹ́ fẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá kò síta wọ́n yìí ṣe pé ara ti ń dájà lẹ́nu à ń pẹ́ mẹ́rin wọn ti sọ lọ́wọ́ ọlọ́run kan ṣe yẹn máa pè é ọlọ́run yẹn máa tẹ̀ ọlọ́run yẹn padà sọ́dọ̀ rẹ̀ ọlọ́run yẹn máa kí lọ́lá àwọn tó kí pípé sọ́mọ wá sọ́dọ̀ àwọn ọmọ wá sọ́dọ̀ tó ìṣèké àwọn ìyàwó mi àtàwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́run máa fi ọ̀tọ̀ àwọn bẹ́ẹ̀ tòun náà wá ní kí mo sọ bẹ́ẹ̀ wípé sábàdìgbé ọmọ náà lè ṣe báyà àdìgbé ọmọ kí tó ìṣòro ètò bá náà ń ìyẹn lọ sí ìgbà dọ́tọ̀ ṣe ìgbà dọ́tọ̀ ọ̀rẹ́ mi ṣẹ̀kùn yọ kàn pé fún ẹ̀mí ìgbà dọ́tọ̀ ẹ̀mí ìkọ̀bá báyìí ti ṣe ìkọ̀bá báyìí àmọ́ kó o tó lọ yẹ wàlá ẹ̀wọ̀n kọ́kọ́ yẹ kó ìgbà dọ́tọ̀ yẹ ọ̀kan kan tó ìgbà dọ́tọ̀ ọlọ́wọ́ bá lóyún ní kọ̀tún máa ń ṣe lé ní ìyẹn ju nǹkan tó ń ṣe lé ní tó àwọn eléyìí tó ń mọ̀ nípa irú ara ẹ̀ tó ń ṣe yẹn tó burú burú kaba kódà yẹn tó wọn lọ lè ké báyẹn ní pé wọ́n fẹ́ sábà sí fún ọ kí wọ́n á lè gbé lọ sọ́dọ̀ àwọn ọ̀kadì lọ rìpọ́tì àbí ìlà ọ̀pọ̀tì lọ lè jẹ́ kọ̀pléìn títí tó burú rẹ̀ àmọ́gbọ̀dọ̀ jọ lójú ìfi ọlọ́mọba òun ni àkọ́kọ́ ẹni tó lè ràn ọ́ lọ́wọ́ torí olè tí ọ̀dọ̀ ọlọ́pàá ń jọ míì sàkà yọkẹ́ wọ àbáyá bìíní yọkẹ́ wọn wọ ẹgbẹ́ rẹ̀ wọ́n ti mọ ọlọ́yìn yìí ìjọba wá sẹ́yìn rẹ̀ lọ yóò kàn máa tọ́nu gbogbo ní tó ń sọ́kùn lọ tọ́nu ẹ̀kú ìkejì irú pọ̀pọ̀ tẹ̀lé ti ń yára kù tó ọlọ́run bá padà ó kàn án náà lẹ́yìn náà gbọ́dọ̀ kọ́gbà pé ọlọ́run lèyọ́ kò gbọ́dọ̀ lèyọ́ kò kọ́lọ̀ lèyí sábà níbi tó bá tẹ̀lẹ̀ sí yàn ṣùgbọ́n ẹ̀rọ nínú ẹbí wa tó ọlọ́run lè kó tóbi lẹ́yìn wa kó kó láàrin àwọn àtọkọ káma jíkẹ́ ni wọn fún ọmọ pẹ̀lú ọba tó dára káma pè pọ̀ mi káàkiri kọ́lá ti fi bọ́ wa àti tọ́lọ̀ máa ní yóò ṣẹlẹ̀ sí wa. tó kéèyàn lọ sílé pọ́tù pọ́lọ́ kàkún nínú ní tíjọ́ rẹ̀ fún kí wọ́n ní ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn lè yé máa ń kí lọ ní tó àbòsí tó wà kéde kálọ̀ lẹ́yìn fún mi tó ti bá ní kí n dìde kí n pàkúlẹ̀ olè kàwọn tí àwọn tí ìjọba gbé kalẹ̀ kan bá wa dá ní fún ìjọba tó ti ní níbẹ̀. àwọn ìlú wa bá débi pé àwọn ọkọ̀ nínú àwọn sàhábà lẹ́yìn tó wọ́n ọ̀sẹ̀ náà. àwọn míì ń sàdéhùn pé àwọn sọ pé láyé àwọn gan àwọn ìlú lọ lè lọ́sùn kọ̀ǹpìlì bẹ́ẹ̀ nìkan àwọn òkùnrin lè kọ́ ìsìn kankan lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ déèyàn. aláìkú lọ́lá náà gbogbo ẹni tó ń sábà fún olóòtú olóòtú sákùlẹ̀ ní àtàrí lórí tó fẹ́ mímú ní ìsinmi kan ló lọ́wọ́ olóòtú ìlú bá wọn kí ẹlẹ́ta ìwọ́n wọn máa dákẹ́ padà tó ìyàwó ìgbésẹ̀ kan wọ́n lórí tọ́lọ́ ọlọ́run. ìjọba àwọn sábà rẹ̀ ìṣúná ti fún ọlọ́run láti òkè láti fún ọlọ́run lẹ́nu àwọn yóò ní kọ̀ǹtì ìṣẹ́ni kò ní ayé àwọn. síbà bá ti fọ́ lọ́run tó àwọn fi kúlẹ̀ tọ́ irú ẹ̀ ní àwọn sábà ń ṣe kí tó ń bẹ tó lọ tí nǹkan bá bọ́lẹ̀ lọ́wọ́ bóyá ní nǹkan tó lọ kàdà wá jábọ́ yóò sọ̀rọ̀ wá da ẹsẹ̀ rẹ̀ tó yóò sọ̀rọ̀ wá mú nǹkan rẹ̀ yóò wá yóò bọ́lẹ̀ yóò tó bá ta rẹ̀ yóò tó gun ẹsẹ̀ rẹ̀ padà fúnra àwọn yorùbá àbá kọjá lọ tó bá fẹ́ gbé ẹrù kẹrù ni ó wúwo lórí àkọsí méjì kò ní sọ fáwọn pé ẹ bá mi gbé ẹwà wọlé ni tí wọn láwọn fún alẹ́ sọ̀rọ̀ ọ̀dọ́ àgbàdo fáwọn ènìyàn wá nígbà tó lọ́wọ́ lẹ́yìn kan bọ̀tẹ́lẹ̀ yẹn bá rẹ̀ ń dà àwọn fáwọn fún ara rẹ̀ tó kọ́ wù lọ lẹ́gbẹ̀ẹ́ ah jìbọn ń bá tàlẹ́ tó bọ́lẹ̀ yìí ẹ̀ẹ́dẹ́yà náà làwọn sábẹ́ni sọ pé nínú àdé sábẹ́ni ní òun rí àwọn pẹ̀lẹ́ fún ẹ̀mí ẹ̀l àwọn hundred thousand يدخلون سبعون ألف أو سبعين كون يدخلون الجنة بلا عذاب بلا حساب ولا عذاب هو الجنة àlùjẹ́nà tí wọ́n wọ̀ yẹ ní òní sí ti ní fẹ́ òní fa ìlera kankan ọkọ̀ àlùjẹ́nà bá rẹ̀ tù. tó bàtà wọn sábà wọn kọ kàn yà wá yìí òní sí ti ní sáwọn wá tẹ̀lé wọn náà sáwọn bàbá wọn tó ń fi tó ń fẹ́ wọlé ni àwọn àwọn tó ń sáwọn tó ti ti fìlà wọn àlẹ́ àgbẹ̀ nínú ọkọ̀ fún wọn pé àwọn ènìyàn wọn làwọn ti pé lẹ́yìn tẹ̀lifù wọ̀lẹ́yìn tẹ̀lifù wọ̀lẹ́yìn tẹ̀lifù àwọn tó ṣe pé wọn èyí máa pariwo pé ẹ ẹ ẹ lọ́wọ́ ẹ wá kárúkìá fún mi ẹ wá sánú mi àwọn àwọn kìí ṣe pé wọn kì í kárúkìá àwọn ẹgbẹ́ wọn kárúkìá àmọ́ wọn ò ní rìpọ́ìtì lọ́dọ̀ àwọn ẹ̀yìn wọn ò ní rìpọ́ìtì lọ́dọ̀ ẹ̀yìn kọ́lá àwọn ẹ̀rẹ́ pẹ̀lú àwọn ẹ̀yìn tó bá kàdúrà fún wọn lọ́wọ́ fún ìtàn àwọn kan pé lágbàdá kan á abàlẹ̀ kan gbé àwọn tí nǹkan ń ṣẹlẹ̀ sí mi tó tó burú mẹ́. torí tí mo ti lọ pé àwọn kan lọ pé lórí nínú ọ̀rọ̀ gbèsè ayé kan tó yí wọ́n ti wọ́n ti lẹ́nu pé àwọn èèyàn béèrè pé kálábà rẹ̀ lẹ́yìn fọ́dọ̀ lọ́mọ àwọn tó béèrè kan àwọn sàhábà nìyí tó kí ni wọ́n bá dé bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀ ọ̀ọ́ta ìṣẹ̀ àná láti sọ lọ́lẹ̀ bá tó yàtọ̀ sí ọlọ́run bá ẹnu ọ̀rọ̀ ẹ̀lẹ́mẹ́rin ní sọ́yìn wáyé rásùlùkù wà wọ́n lọ́la rẹ̀ fún ṣùtọ̀ wọ́n kò lè ṣàrẹ̀ àyàn وعقلا إلا على شرع واحدة ذكر يوم أن لا بد مبارا لي في كبار سنين لا بد أن تقول ها قلوا لا يقولوا أنت بعد لا خير ويقوم بسنين الأزام هذا هو أبدان يصير دا دا fún àlẹ́gbẹ̀ pé ẹni bàtọ́rún alẹ́lẹ́ ìkàdá sí ní àbúlẹ̀ mẹ́lẹ́kọ́tìbù ní àwọn èèyàn bàtọ́rún alẹ́lẹ́ ìkàdá wọ́n máa ń lọ́ra láti ràn ọ́ ní àbúlẹ̀ mẹ́lẹ́kọ́tìbù gbàdú wà lọ́la bá tẹ́lẹ̀ gbàdú wà lọ́la bá tẹ́lẹ̀ òní rí wọn wọ́n máa tẹ̀lé wá gbọ́dọ̀ mọ̀ ọ́ tó mọ̀ wò sí ni ó ti sọ́kọ̀ ọba tí ọ̀rọ̀ bá tẹ̀lé tó bá fẹ́ gbódúná náà ní mùsùlùmí ọlọ́wọ́ bá ní kí wọ́n máa ju ìlú ìyá ṣé mo gbọ́dọ̀ lọ́nà kò bá wọn wọ́n bá sọ fún wọn láka ìdí mọ́tòkè bẹ́ẹ̀ lójú ẹ̀ kó yí ọ ẹ̀ kó yí láka ìdí tí wọ́n bá tẹ̀ sọ pé ọlọ́wọ́ ọ̀fẹ́ ọlọ́wọ́ yí láka ìdí ńlọrọ̀ ìdí ayélujára nìyí náà ìbẹ́ dé yẹn lọ́nà orí ìjì wà lọ tòtí ń kó lórí mà ó jù ọ lọ lọ́dọ̀ lọ bí àwọn ìṣòro bá jẹ ìyẹn lọ ẹni yà fà kẹkẹ tí ó fà kẹkẹ ga jù lọ wàláyé ẹlú ti tàbá ìkó wà lẹ́yìn náà sẹ́yìn tí yẹ àbá mi ò ní wà lẹ́yìn náà wàláyé pépé ẹni wọ́n fẹ́ lọ sí ẹ̀ tí ìwà lẹ́yìn náà àfọwọ́ wà lẹ́yìn ọ̀kan ní. عالم ذلة ومن ذي عزة ضلة فكان عالم ضلة ومن ذي عزة ذلة وقال للخصم قد ضل كنت بقول لك الآن وكم من عالم ضلة من اللي هو أخاف في الصلاة لو واو مليون كيلو في الوقت في وجود وقوة وجود ẹgbẹ̀rún ayọ̀ lọ́ọ̀rẹ́ wọn là ń kíkọ́ wọn là ń rí bá wọn là ń sábà kékeré kọ̀ọ̀ pé àá àfààní rẹ̀ ní àfààní ń dalẹ̀ pọ̀ yìí lẹ́yìn àfààní wọn wọlé kúrúkú káàkiri yìí ẹgbẹ̀rún ayọ̀ lọ́wọ́ ọ̀kan mi ní ìjà ìjà ló dé ní yẹpẹrẹ kalkuna kọlá lọ́kọ́ tó ń kọ́ tó tọ́mọ̀ pé ọ̀rọ̀ yìí ga ọ̀rọ̀ yìí lágbára ọ̀ tó ṣe é ẹ̀kọ́ yìí mọ́nà تام موجب إلا مشيئته وحده فنقول أيها كل يا أيها كنتم كذكر كل كلمة أخذ طلع وضغط كتب أكثر شيء فهو الذي سبب الأقدار ممكن تبقى واشيء والله غير يكون كذا شيء طلع وضغط في هو تجيبه شيء كل شيء تلجي أنت قدر تشوفه من وقت في يوم الدنيا أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك